Welcome. This message you're about to be blessed with is delivered by Pastor Dr. Theophilus Bamiro, the General Overseer of Faith in Christ Mission. Call 080 for prayer and counseling. You will go in here, But he didn't tell you to look on that race. He said, Look at me. Look steadfastly unto the Lord Jesus. The, wò The author and the finisher of your faith. O ti olùpilẹ̀ṣẹ̀ àtàlásí fún ìgbàgbọ́ wa. Your faith begins with Jesus. Ìgbàgbọ́ rẹ wà pẹ̀lú Ọlọ́run. And your faith ends with Jesus. Ó dẹ̀ gbàrí pẹ̀lú Ọlọ́run. You are not looking at the race. Òun wo eré yìí. But at God himself. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀. Why? Because if. Torí If you so far focus on the race. Bí o bá wo eré yẹn tó tẹ́jú mọ́. You be tempted to to compare your achievement with somebody else. wàá fẹ́ máa fi ohun tó ti rí wé tẹlòmíràn. and you don't know where that person is now and where he's going. o dẹ̀ mọ ibi tẹ́ni yẹn ń lọ àbí tó wà sí. where you are coming from nobody knows. ibi tí wọ́n ti ń bọ̀ kò sẹ́ni tó mọ̀. where you are going nobody knows. ibi tó ń lọ kò sẹ́ni tó mọ̀. it's only God that knows. ọlọ́run nìkan ló mọ̀ yẹn. he say focus on him. ó ní tẹjúmọ́ òun. if you focus on that race. tó bá tẹjúmọ́ eré ìje yìí. you be comparing yourself with. wàá máa fira ewé ẹlòmíràn. Oh, upon all what I've done. pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe. I've not achieved much. mo tẹ̀ tí ì kankan gbà. and you begin to withdraw yourself. wàá bẹ̀rẹ̀ sí sá fúnra rẹ nínú rẹ. you feel you are not good enough. wàá wò pé ò dára tó. and you begin to step back. wàá bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ sẹ́yìn. and God is not happy with that. inú ọlọ́run ò dẹ̀ sí yẹn. look unto the Lord. wo ọlọ́run. a lot can happen within twenty-four hours. ọ̀pọ̀lọpọ̀ ló lè ṣẹlẹ̀ láàrin ọdún ọjọ́ kan. I have a father, I will never never fail me. I have a father. that will never, never fail me. Jesus is my Father, He will never, never fail me. Rock of ages, never, never fail. I have a Father that will never, never fail me. I have a Father that will never, never fail me. Jesus is my Father, You will never, never fail me. Rock of ages. never, never fail. I want to round up just what I want you to know. Kankan Is what God has said in his word. Seek first the kingdom of God. Then you will not need any prayer point. Because God will take care of you. He has done it before. Let me tell you, don't allow anybody to let you feel that you are not significant when there are almost fifteen thousand people. níbi táwọn èèyàn fifteen thousand wà. and they were hungry. wọ́n ebi dẹ̀ ń pa wọ́n. only one boy had two fish and five loaves. ọmọ kékeré kan ló ní àkàrà márùn àti ẹja méjì. what will be two fish and five loaves. kí ni ẹja méjì àti àkàrà márùn máa ṣe. do for fifteen thousand people. kí ló máa ṣe fún ọ̀pọ̀ ènìyàn. it's not important. kò wà kò jẹ́ pàtàkì. that food is not significant. ìyẹn ò tiẹ̀ dámọ̀ kankan. it cannot amount to anything. kò tiẹ̀ lè ṣe kankan. even one of the disciples believed so. ìkan náà àwọn èèyàn rò bẹ́ẹ̀. that this food is not significant. pé oúnjẹ yóò tẹ̀ ní nǹkan ṣe. but to God it is significant. ṣùgbọ́n sí Ọlọ́run ó ṣe pàtàkì. Jesus said go and bring it. Jésù ni ẹ wá. the two fish and five loaves. ẹja méjì àti àkàrà márùn. and he started to break them he started to break them. ó bẹ̀rẹ̀ sí já wọn. to the point that the food was able to feed fifteen thousand people. dísà tẹ pé ó bọ́ ènìyàn fifteen thousand. and twelve baskets left. pé basket méjìlá dẹ̀ ṣẹ́kù má yẹ kẹ́ni bọ́dí sọ fún ẹ kó jẹ́ pàtàkì èèyàn pàtàkì ni ẹ nǹkan tó lọ́wọ́ táìmù olúkálùkù wà lọ́wọ́ ọlọ́run your life and your time is in the hand of God. Yes. Seek ye first the kingdom of God. Whether they approve of you now or not, it doesn't matter. The opinion of the people do not matter. Òǹtọ́rò tí ẹ ṣe pàtàkì. They have not created you. Àwọn kan ló dá ẹ. They are not the owner of your destiny. Àwọn kan ló ní àyànmọ́ rẹ. If you focus on God. Tó bá tẹjú mọ́ Ọlọ́run. The end of the day. Òpin gbogbo rẹ̀. You will smile amen. The Lord will help you. Amen. God has done it before. To that boy, I mean to the people when they, they saw the food in the hand of the boy. The boy was not important. But eventually when God intervened. What does not what they thought is not important. The priority. God will help you olúwa máa ràn yín lọ́wọ́. don't write yourself off. má ṣe sọ egbò jẹ́ kankan. don't allow anybody to write you off. má yẹ kí ẹnìkan sọ fún egbò jẹ́ kankan. they may look at the situation. tó bá wo ọ̀rọ̀ yẹn. and say it's hopeless. tó bá dàgbé kó sírètì. God will do wonders. olúwa máa ṣe ìyanu. that is why. torí ẹ̀ lè jẹ́ pé. if you don't have water. tó bá lómi. yeah. níbi. I, I wish you get water before we go home. rí i pé orí omi kò tó lọ́lé. because when I read where Jesus told me torí wàá gbọ́ kàpítẹ́sì sọ fún mi. in Ephesians chapter five verse twenty-six he said. ó ní. I should is there in the Bible Ephesians chapter five verse twenty-six that I should speak his word into the water. Bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ òun sí inú omi yìí. And let the people go and use it to wash themselves. Bí jẹ́ káwọn èèyàn lò ó kọ́ fífọ ara wọn. That is promising he will wash away every reproach. Bóun ṣe èrè bóun gbogbo ìtìjú máa kúrò. Every shame will be removed. Gbogbo ẹ̀gàn máa kúrò. Every pain will be removed. Amen. Every sickness will be removed. Amen. It will bring beauty into your life. Amen. Beauty into your marriage. Amen. Beauty into your work. Amen. Ekabe, Ephesians 5:26. That he might sanctify and cleanse it with the washing of water by the word. Speak the word into the water. He said he will do the sanctification, the cleansing, whatever has been attaching himself to you that is un unprofitable will be disconnected. gbogbo àfòmọ́ tí ò lérè olúwa máa já kúrò. olóhùn á fi omi yẹn tó bá ti gbàdúrà sí kan sọ̀rọ̀ olúwa sínú omi yẹn òun á fi omi yẹn wẹ̀ ẹ́ débi tó jẹ́ pé ẹ̀gàn á kúrò nù ayé ẹ̀ ìtìjú á kúrò àìsàn yẹn á ká kúrò ó ní problem. Amen. mo lóò ní problem. Amen. I know what I'm saying. God told me. Olúwa sọ fún mi. Whatever I ask for, we do it. Ohunkóhun tí bá béèrè wọn ṣe. When I pray for anybody, he will do it for me. Tí bá gbàdúrà fún yàn, òun máa ṣe. When a problem. Encouragement you need. You don't have a problem. You only need the, to be encouraged. God will surprise you. Amen. I say God will surprise you. Amen. When the wine finished at Cana of Galilee. Nígbà tí wine tán ní Cana of Galilee. Jesus said go and bring water. Jésù ní lọ bu omi wá. It doesn't make sense to the people. Kò tẹ̀ sí nǹkan tó lọ́gbọ́n nínú ẹ̀bùkọ́ lọ bu omi wá. When Jesus blessed the water. Ṣùgbọ́n nígbà Jésù yọ omi ìsinmi mọ́. And they started to taste. Wọ́n fi sẹ́nu. People were shocked. Ó yà àwọn ènìyàn lẹ́nu. It was water before. Omi ni tẹ́lẹ̀. It was ordinary before omi lásán ni tẹ́lẹ̀ ó ti wá di wine sí èyí tó jẹ́ yìí mo sọ fún ẹ. when you take your water to. nígbà tó bá gbọ́ mi ẹ lónìí. or you go to the tap and get water. àbò máa lọ sí the tap lọ bu omi. if you don't have water here. tó bá tẹ̀ lómi mi. there is water at the tap. omi wà ní the tap. just make sure the water touches you before you go. rí i pé omi kàn ẹ́ lára kó tó lọ. or you drink part of it. àkó dẹ̀ mú nínú rẹ̀. I am telling you. mo sọ fún ẹ. what will happen in your life today. ohun tó máa ṣẹlẹ̀ nínú ayé ẹ lónìí will not allow you to see shame again. amen kò ní jẹ́ kó rí ìtìjú mọ́. God has promised that is your glory he will rise and he will help you. amen olúwa ṣèrè pé máa dìde òun máa ràn ẹ́ lọ́wọ́. and you will never see shame again. o dẹ̀ ní rí ìtìjú mọ́. those who have been thinking your case is hopeless. àwọn tó ti rò pé ọ̀rọ̀ rẹ kò sí nǹkan nú ẹ̀ mọ́. when they see you from this week. nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní ọ̀sẹ̀ yìí. they will be surprised. ó máa yà wọ́n lẹ́nu. Because Naman the leper. Torí Naaman adẹ́tẹ̀. Was a great man but was a leper. Pé èèyàn ńlá ní ṣùgbọ́n adẹ́tẹ̀ ni. They have tried to cure him no way. Ó ti gbìyànjú bọ̀ kò sọ́nà. They thought he would die like that. Wọ́n rò pé màá kú bẹ́ẹ̀ ni. But when he came to Elisha. Mo nígbà tó lọ bá Elisha. And he dipped himself in the water. Tó dẹ̀ ìrora rẹ̀ bọ́nú omi. And the, the, the skin became clean. Pé ara rẹ̀ wá mọ́. Those who saw him after said, wow. Àwọn tó rí lẹ́yìn wá sọ pé. What is the secret? Pé kí ni àṣírí? It is God. Ọlọ́run ni. Mm -hmm. God is going to surprise you. Ọlọ́run máa yà ẹ́ lẹ́nu. And shock your enemy. Á dẹ̀ jọ àwọn ọ̀tá rẹ̀ lójú. He has done it before. Ó ti ṣe tẹ́lẹ̀ rí. He will do it again. Á tún tún ṣe. Seek ye first the kingdom of God. Tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. Before we begin to pray now. Ká bẹ̀rẹ̀ sí ń gbàdúrà nísìnyí. I want to call three people. Fẹ́ pe ènìyàn mẹ́ta. To help me tell people in, in a statement or two pé láti ràn lọ́wọ́ láti sọ fún àwọn ènìyàn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. seek ye first the kingdom of God. pé tètè kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà. and all other things will be added. gbogbo ìtókò adé fi kún fún ẹ. àǹtí tó wà wájú yìí ẹ wá. bá mi sọ fún àwọn èèyàn pé wọn ní problem wọn kọ́kọ́ wá ìjọba ọlọ́run gbogbo ohun tó kù wọn fẹ́ yẹn ó máa ṣeé ṣe fún wọn wọn ní problem bá ń sọ ẹgbẹ́ microphone sẹ́ni kẹ́ ẹ sọ pẹ̀lú ìgboyà. wọ́n ní gbogbo wa ò ní problem akọ́kọ́ wá ìjọba ọlọ́run náà gbogbo ìgbẹ́ ní ọlọ́run kò sí. èmi ni mo sọ bẹ́ẹ̀ àbọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. tún sọ ń gbà yẹn. ọlọ́run sọ wípé gbogbo wa a ò ní problem pé kakọ́kọ́ wá ìjọba òun náà pé gbogbo ohun tó kù òun ó fi sí. ó sọ fún ọ pé òun ò ní jẹ́ kójú tì wọ́n láéláé. pé òun ò ní jẹ́ kójú tì wá láéláé. ẹ ṣe ok mr man come guy from Bible. No, this one. Tell the people what God has said. God said, Seek ye first the kingdom of God, and everything will be added unto you. So confidently, Daddy Ryan said, So confidently. we God said, Seek ye first the kingdom of God, and every other thing will be added unto you. And there shall be no shame. There will be no shame. There will be no sorrow. There will be no backwardness. Shioma, <laughs> come and tell us what God has God said. o sọ lédè ìlú ẹ Let me say it in English first. Okay. <laughs> God said that we should be relaxed and have faith in Him. That we should first of all seek the kingdom of God first, and every other thing that we desire will be added unto us. That there will be no shame, there will be no reproach, there will be no more mockery. Okwu Chineke si can you wear obi anyị niile chọọ ike ya na ihe niile ge eweli aha ya elu ihe niile anyị na-achọ ga-eru anyị aka ọ ga-ewefu ihere ọ ga-ewefu eh, agba ó ti pẹ́ lẹ́kọ̀ọ́ <laughs> we thank God so in one word what God is saying is. òótọ́ ọ̀rọ̀ lọ́n sọ ni pé. what is written in Psalm forty six verse ten. kọ̀tàkọ́ sínú Psalm forty six verse ten. ẹ dúró jẹ́ kẹ́sì mọ̀ pé èmi lọ́lọ́run. be still and know that I am God. a ó ga láàrin kèfèrí a ó ga láàyè. you will be lifted in this world. be still and know that God is God all what you need is to be praising God. kọ̀má ọlọ́run. when you want God to intervene in a matter. tó fẹ́ kọ́lọ́run dá sọ̀rọ̀. begin to sing and dance. bẹ̀rẹ̀ sí kọrin kó máa jó. the bible says God, God lives inside the praises of his children. ìwé mọ́tò pé ọlọ́run gbé nínú ìyàn ọmọ rẹ̀. so all those problems lay them on the ground. gbogbo ìṣòro yìí á tẹ̀ wọ́n sílẹ̀. one by one lay them on the ground. lẹ́yìn kọ̀ọ̀kan tẹ̀ wọ́n sílẹ̀. and begin to dance kó bẹ̀rẹ̀ sí jó kó bẹ̀rẹ̀ sí kọrin ìsọ ọlọ́run olúwa máa farahàn nínú òkè ìṣòro yìí nígbà tó bá dẹ̀ wọ́nú rẹ̀. pé ayọ̀ máa wọlé ìyàtọ̀ máa wọlé ìdásí máa wọlé what do you call our uh, problem just lay them down and sing unto the Lord and dance. God ní in the place of his children God will manifest. and when he manifests there. you will not be the same. wonders will happen. seek the kingdom of God first and his righteousness. God will add every other thing to you. Jésù Olúwa Amen. We want to bless the water. A fẹ́ yà omi sí mọ́. Somebody will read Deuteronomy twenty-eight. Deuteronomy twenty-eight. One to thirteen. I will be saying amen. One to thirteen. Adé máa ṣàmì. God has said this word is what should be spoken into the water. Bí ọ̀rọ̀ yìí ni ká sọ sínú omi yìí. He will use it to remove spell. Pé àwọn dẹ̀ máa mú, a máa lò láti mú ègún kúrò. To remove every yoke láti gbogbo ẹ wàhálà kúrò. remove every embargo from your life. gbogbo ìdènà kó mú kúrò. remove every reproach. gbogbo ìtìjú. every sickness will go. gbogbo àìsàn máa lọ. every hopeless case God will intervene. amen. so we will arise. a máa dìde dúró and as it, as Deuteronomy twenty-eight one to thirteen is being read. we are ṣe with Deuteronomy twenty-eight one to thirteen yẹn say amen. a ṣàmì. ó yá o. yóò sì amen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 olúwa yóò fi ọ́ ṣe orí ìwọ kì yóò sì ṣe ìlú ìwọ ó sì máa lékè ṣá ìwọ kì yóò sì jẹ ẹni ẹ̀yìn bí o bá fetí sí àṣẹ olú ọlọ́run rẹ tí mo pa fún ọ ní òní láti máa kíyèsí òun àti máa ṣe wọ́n. listen Betty. all those blessings will come to your life. amen. and God will make you the head and not the tail. amen. I want you to know something. Do you know where the altar is? Do you know where the altar is? The altar is between your two ears. Yeah, yeah. Pẹpẹ That is in your mind. Lọ́kàn rẹ. It has got to a stage that even if you are going for an interview ó ti dé sàtẹ pé tó bá tẹ fẹ́ lọ síbi kan sí. I didn't get there in time. tó bá tẹ ti dèdè bẹ́ẹ̀. and they have finished interview. wọ́n wá ti parí interview yẹn. don't say oh I have missed the offer. má sọ pé mo ti pàdánù rẹ̀. you said you, have, you say you have received it. wàá sọ pé ti gbà á. the interview they have done they can cancel it. pé interview tó ti wọ́n lè mú kúrò torí tiẹ̀. when the son of uh, pastor Oluoga. gbàtọ̀ ọmọ pastor Oluoga. got his result from JAMB. tí ó gba èsì rẹ̀ láti jam. and it was not fine. tí ó dẹ̀ wà pa he told the mummy let's go to the geo and talk to God. ó sọ fún màmá rẹ̀ jà lọ sọ́dọ̀ geo ká bá wọn sọ̀rọ̀. for Jam to bring another result. fún Jam, láti mú èsì mi ah, jáde. and cancel this one. kọ́dẹ̀ cancel eléyìí. and he wants to use it this very week. òun yẹ fẹ́ yìí lọ́sẹ̀ yìí. to enter higher institution. láti wọ ilé ẹ̀kọ́ gíga. the mummy said it was not possible. màmá ẹ̀dẹ́sà pé kò ṣeé ṣe. they brought him to you. ọmọ wa bá mi mo dẹ̀ sọ pé. where you have altar is in between your two years. bébí ti pẹpẹ wà ibi àrètí rẹ méjèèjì ní àtọkàn rẹ. if you believe God is there. tó bá gbà pé Ọlọ́run wà ń bẹ̀. do it. máa ṣe. this week. lọ́sẹ̀ yìí. they will cancel that result. wọ́n máa cancel result yẹn. give you another one. wọ́n á fún ẹ míì you use it to enter. wà á dẹ̀ lò ó. you you admission. wọ́n á dẹ̀ fún ẹ ní admission. happened that way. ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. That God is still alive. Ọlọ́run yẹn wà níbí nsìn. Somebody you Èèyàn kan wà ní. You have been disappointed over one thing or the other. O ti ní ìjàkulẹ̀ lórí kankan àbí mìíràn. Since something has not been working for you. Bí ìgbà tí nǹkan ò ṣiṣẹ́ fún ẹni. I want you to smile. Mo fẹ́ kó rẹ́rìn. God will help you now. Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ nísìn. In the name of Jesus. Amen. In the mighty name of Jesus. Amen. Whatever good things you have laid your hand upon, you will succeed. Amen. Every good thing God has begun in your life, He will perfect it. Amen. Whatever the enemy has snatched from your hand, you will recover it. Amen lórúkọ gbogbo ohun tó dáa tó dáwọ́ lé ayọ̀ sí rere gbogbo ohun tó dáa tí ọlọ́run ti bẹ̀rẹ̀ nu ayé ọlọ́run á ṣe láṣẹ pé tábàárò ohun tó ti gbà lọ́wọ́ ẹ̀ tó ń já gbà lọ́wọ́ ẹ̀ olúwa dá padà fún ẹ ojú òní tiẹ̀ olúwa á ràn ẹ́ lọ́wọ́ I want you to pray this prayer. bẹ́ẹ̀ kò gbàdúrà yìí. You stretch your hand upward na ọwọ́ rẹ sí òkè. I say oh Lord. Ó Olúwa. I need your help. Mo nílò ìrànlọ́wọ́ rẹ. Let rain of blessing. Jẹ́ kí òjò ìbùkún. Rain of mercy. Òjò àánú. Rain of favour ojo gbígbá. begin to fall in my life. kó sí rọ̀sà ayé mi. and the life of my family. àti ayé àwọn ẹbí mi. pray this prayer and see what God will begin to do by Thursday. gbàdúrà ìkúdẹ̀ bẹ̀rẹ̀ sí ní o tọ́lọ̀ máa ṣe láti Thursday. nawọ́ sókè. raise your hand up. kó o receive it and receive it. ìgbà tí elijah gbàdúrà fún fún òjò. when elijah was praying for rain. tí òjò ń bọ̀ ṣe ló sá lọ. and while rain was coming he was ìwọ, running. ìwọ ò ní sá fún òjò. you you will not run for the rain. òjò ìbùkún ni. it's the rain of blessing rain of mercy rain Olúwa, of goodness God. dìde kó ràn mí lọ́wọ́. arise and help me. òjò ìbùkún. the rain of òjò àánú. rain of mercy rain of kindness. Olúwa rọ̀ sínú ayé mi. fire let it come to my life. prayer. rain of blessing rain of mercy. Rain of favor. I want it in my life. Father, do it. Do it, oh Lord. Kasekiribo kasataliba. Maraya kasakele kabazari. Alágbára bí àrá. Eke ma kasakali. Erimo kasari kile. Jehovah kasaria. Erike wo kasaria. In Jesus' name we pray. Lower the hand. God has just told me. Olúwa ẹ̀ṣẹ̀ sọ fún mi sìn. What can I do in your life? Kí ni nǹkan tí mo lè ṣe nínú ayé rẹ? That will make the whole world know that God has helped you. Tó máa jẹ́ gbogbo ayé mọ̀ pé Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́. God said he want to do it. Olúwa lòun fẹ́ ṣe é. Kí làwọn nǹkan tó ń lè ṣe fún ẹ? What is it that he can do for you? Gbogbo èèyàn máa mọ̀ pé Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́. And the whole world will know that truly God has helped you. Bẹ́sẹ̀ méjì síwájú kó sọ fún mi. Take two steps forward and uh, begin to tell God. What you want God to do in your life that will make people to say God has helped you. ohun tó fẹ́ kọ́ lọ́n ṣe nu ayé tó máa káwọn èèyàn polówó àti ràn yín lọ́wọ́. begin to talk to God. bẹ̀rẹ̀ sí ń bọ́ ọlọ́run sọ̀rọ̀. jẹ́ kí ògo rẹ yọ kí ṣẹlẹ̀ ayé ń retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ olúwa jẹ́ kí gbogbo ènìyàn tó mọ̀ mí mọ́ kí wọ́n yọ ọwọ́ ẹ sókè as a champion. tell God to raise you up as a champion. olúwa kó tẹrí ọ̀tá rẹ bá. na God should uh, destroy your enemy let them bow down for you. sakabare lebe. Father, you are the deliverer. Deliver me. Arise Olúwa, and deliver me. Dìde kó gbà mí. Olúwa, ìwọ lolùgbàlà, gbà mí là. In Jesus' name we pray. Amen. Àdúrà yẹn kù méjì. Ah, we have two more prayer points. Méjèèjì ńlá ti ní point. The first prayer. àdúrà àkọ́kọ́. mo sọ lẹ́ẹ̀kan. I said it the other time. nǹkankan wà nù family. there's something in the family. tó yẹ pé tó bá rántí. if you remember this thing. inú ẹ ò dùn sí. you will not be happy. bóyá lórí ọ̀rọ̀ ọkọ ẹ. maybe about your husband. àbí ìyàwó ẹ. or your wife. àbí ọmọ ẹ. or your child. àbí position tí wọ́n gan fúnra ẹ wà nù family. or the position you are in the family. inú ẹ ò dùn sí. you are not so happy with it kó lè mọ̀ pé lóòótọ́ olúwa sọ pé nǹkan tá a bá béèrè òun máa ṣe fún wa. for you to know truly God has said whatever we ask he will do it. wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀méje. you call the name of Jesus Christ seven times. àwọn yóò oh Lord. and you say God. arise and help my family. dìde kó ran ẹbí mi lọ́wọ́. help my husband. àbí kó ran ọkọ mi lọ́wọ́. help my wife. àbí kó ran ìyàwó mi lọ́wọ́. help my child. àbí kó ran ọmọ mi lọ́wọ́. help my children. àbí kó ran àwọn ọmọ mi lọ́wọ́. help my destiny. ran àyànmọ́ mi lọ́wọ́. I tell you. Mo sọ fún ẹ. Have a picture in your mind. Ní àwòrán lọ́kàn rẹ. As you are praying. ṣe ń gbàdúrà. What you want from the Lord. Ohun tó nílò látọ̀ lọ This will prove to you. Eléyìí máa fi hàn ẹ́. What I just said that God said. Ohun tí mo sọ pé ohunkóhun tí a bá bèrè òun máa ṣe Pé orúkọ Jésù lẹ́ẹ̀meje. Call the name of Jesus Christ seven times. Ó Olúwa. Hey God. Ràn mí lọ́wọ́. Help me. Wá ran ẹbí mi. Help my family. Àbí bójọkọ ẹni. If it's your husband. Àbí ìyàwó. Or your wife. Àbí ọmọ. Or your child. Ó àdúrà. Prayer. makasakagegere bokusakara jehova mayara kaseli kakaba kaseli karabasari karaba a sabakaji karaba yes declare it it will happen it will happen in the name of jesus ó yà sọ ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ ó máa ṣe ìyanu máa ṣẹlẹ̀ kakasi kabalayakasa keriba eri mukasaka eri dakasa rẹ̀. Mara kabasi kiriba. Juva kachiki se kiriba. Maka haga saria. Rikibo kasada bachila. Maka kasaka ili kisete. Limo sakatiri kasali kawara. Help my family. Help my family. In the mighty name of Jesus. Ele mo kawara. Ele kamasaka kiriba. In Jesus' name we pray. Amen. Finally, this In, one is for you. Ní ìparí. The widow with widow of Sarafat. Pé opó Sarafati. No food, nothing. Kò sóúnjẹ, kò sí nǹkan kan. And she thought the last food they have was to eat with his son, her son and die. Pé ó wá rò pé oúnjẹ tó kù tán ní ní pé kóun àtọmọ rẹ̀ jọ jẹ́ kọ́dẹ̀ No hope kò sí ìrètí mọ́. the situation look hopeless. ọ̀rọ̀ yẹn wá dà pé kò sí ìrètí rárá. their hope has failed them. ètí ìrètí wọn ti kọ̀ wọ́n lọ́nà. they feel disappointed. pé wọ́n ti rí ìjákulẹ̀. they feel abandoned. wọ́n rí pé wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀. they think it's so complicating. There's no way out. wọ́n rí pé kò tiẹ̀ sọ́nà àbáyọ̀rá nínú rẹ̀ mọ́ rárá. but without our knowledge God has already spoken to Elijah pé láì ṣe gbóyè ọlọ́run ti bá àlàjá sọ̀rọ̀. go to Sarafat you see a woman. lọ sí Sarafat wàá rí opó ń bẹ̀. go and prophesy to her life. lọ sọ àṣẹ ṣayé rẹ. and change her status. kò dẹ̀ yí ìgbé ayé rẹ padà. she never knew help was coming. kò tiẹ̀ mọ̀ pé àlàjá ń bọ̀. daddy has told me. bàbá ti sọ fún mi. the help you want the help you need in your life has, has arrived ìrànlọ́wọ́ tó nílò ti dé. through this next prayer you are going to have an encounter with God. pé nípa àdúrà yìí o máa ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. never be the same again. òye mẹ́ òdẹ̀ níwà bákan náà mọ̀. your joy will be full. ayọ̀ rẹ máa di kíkún. so you say father. wà ní bàbá. three times father. bàbá. father. bàbá. arise. dìde. I need your help. mo nílò ìrànlọ́wọ́ rẹ. help me. ràn mí lọ́wọ́. ó àdúrà. father. Father, I need your help. Help me. Send help to me. Help me, Daddy. You can do it. Set me free. Help me. Help me. Help me, O oh Lord. Help me, O oh Lord. Help me. Kaka sakati liba. Kirimo sakati libika. Help me, Daddy. Help me, Jehovah. Do it. I will give testimony. I will praise your holy name. Ràn mí lọ́wọ́ Olúwa. Màá ṣọpẹ́. Màá yìn ẹ́ lógo. Thank you, Daddy. Begin to thank God. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Give thanks to God. Thank you, Daddy. Thank you, Daddy. Your name is Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Your name is Yahweh. Your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Only you can do. What no man can do, Jehovah, only you can take. What no man can take, only you are able, only you are able, Jehovah, only you can do. What no man can do, Jehovah, only you can do. you can say what now in the mighty name of Jesus. You are blessed. From today, you will never see shame again. You are going home with a new miracle. You will come back rejoicing. In the mighty name of Jesus. From today, you will be stronger than your enemies. Lágbára Ọlọ́run látẹ̀lé lọ wàá ga ju àwọn ọ̀tá ẹ̀. O ò ní rí tìjú mọ́ ojú ò ní tiẹ̀ gbogbo àwọn tó rò pé kò lè ṣeé ṣe fún ẹ ọlọ́run á surprise wọn lójú wọn wọn á sọ pé ọlọ́run ẹ tóbi those who have written you off those who have been taking the, the case is hopeless they will see the miracle in your life and they will say your God is great gbogbo àwọn tó ti rò pé kò lè ṣeé ṣe wọn á rí ìyanu ọlọ́run náà ayé ẹ wọn á ní à ọlọ́run ẹ tóbi bẹ́ẹ̀ ni thank you daddy. Father, bless this water. Sanctify the water. Let it be of blessing. Let it be of healing. Let it be of joy. Let it be of victory. In the name of Jesus. In Jesus' name we pray. Three powerful hallelujah. One, two, Jesus. Hallelujah. Hallelujah. hallelujah. Listen, sit down, listen. Joko, ẹ jókòó kẹ́tẹ́tí sílẹ̀. The Special prayer for this week, divine intervention. Àdúrà pàtàkì fún ọ̀sẹ̀ yìí, divine intervention. God has given me permission to pray for people and to pray for individuals that may want it and that if everything they are asking for is to the glory of God, he will do it immediately. Amen. Bolúwa ti fún mi lórí ọ̀fẹ́ láti gbàdúrà fún àwọn ènìyàn àtàwọn tó bá fẹ́ pé tó bá jẹ́ òun tó ń béèrè fún ògo Ọlọ́run ni òun máa ṣe. But as per the kingdom of God. Pé nípa ti ìjọba Ọlọ́run. That God has said tí olúwa ti sọ. take step of faith by this word you and one you and ìwọ àti ẹnìkan. ìwọ àti ẹnìkan. the services are Wednesday. ṣèyàwó jẹ́ máa jẹ́ Wednesday. on Wednesday. níjọ́ Wednesday. we are going to focus special prayer on family issue that is whatever is in that family that is not making you to be happy God says he's going to deal with it whether issue of your children issue of your wife issue of your husband or even your position in the family God says He's going to do something wonderful that will Amen. make you to smile and Amen. jump for joy. So Wednesday is for, Wednesday. for the family. Àwa fún ẹbí àdúrà lórí ẹbí. Then Thursday morning. Ọjọ́ Thursday lẹ́yìn àárọ̀. we should be November first. Tó jẹ́ November first. Special prayer for your work. Àdúrà pàtàkì fún iṣẹ́ ẹ gainful employment. iṣẹ́ rere. whether privately or you working with the government or whatever. bí o fẹ́ iṣẹ́ pẹ̀lú ìjọba ní àbò fẹ́ dá iṣẹ́. you will enjoy your work. èmi ò máa gbádùn iṣẹ́ rẹ. all opposition will be removed. gbogbo ọ̀tá máa mú wọn kúrò. special anointing for work. pé àmì àforíyàn fún iṣẹ́. then thursday evening. ìrọ̀lẹ́ thursday nísìn. in the revival. ìsọjí that is for blessing. yẹ máa fún ìbùkún. God told me he will bless you. olúwa ló máa bùkún fún ẹ there are some things God told me I would say it on Thursday because if I say it now, some people will think, is that possible? Can God bless somebody so much? But He told me. Ó sọ fún mi And He has repeated it separately. And I will say it to your hearing on Thursday. Màá You will never be broke again. Amen. O You will never lack. Amen. You will never lack good things. Amen. That is Thursday evening ìrọ̀lẹ́ tọ́sídẹ̀ẹ́ nìyẹn. then friday which is the vigil. ọjọ́ friday tó wá jẹ́ ṣòro. god told me specifically. olúwa sọ fún mi ní pàtó. i will say with my mouth wide. màá sọ pẹ̀lú ẹnu mi gbòòrò. that friday is for the thing only god can do. pé ọjọ́ friday máa fún nǹkan tẹ́ pé ọlọ́run nìkan ló lè ṣe. there is something in your life that money has failed to do it connection has failed to do it knowing people has failed to do it but you know that it's only god who can do it for you god say that is friday meeting we are going to have an encounter and he will do what only God can do on Friday. pé o máa ṣe nǹkan tó yẹ pé ọlọ́run nìkan ló lè ṣe owó rẹ ti kùnà ọmọ èèyàn ti kùnà gbogbo nǹkan tó ní ti kùnà ṣùgbọ́n ọlọ́run nìkan ló lè ṣe pé òun lòun máa ṣe ní ọjọ́ Friday. Wednesday family issue. ọ̀rọ̀ ẹbí ní ọjọ́ Wednesday. Thursday morning. ọjọ́ Thursday láàárọ̀. your work. iṣẹ́ rẹ. then Thursday evening ìrọ̀lẹ́ thursday blessing where God said ìbùkún tí ọlọ́run sọ pé you will never be broke again pé o ní ṣiṣẹ́ mọ́ I will tell you the story máa sọ ibẹ̀ on Thursday ní ọjọ́ thursday. then friday. lọ́jọ́ friday. what your efforts have not been able to achieve. ohun tí ìtiraka rẹ ò lè gbà mọ́ra. what your money could not do for you. tí owó rẹ ò lè ṣe. what your connection cannot do. tí pé o mọ̀yàn sí ò lè ṣe fún ẹ. what your doctor cannot do. kí dókítà rẹ ò tiẹ̀ lè ṣe. what your lawyer cannot do. ohun tí lọ́ọ̀yà rẹ ò lè ṣe. that is why I should beat my chest and tell you. Bàbá ní kí fọwọ́ mi sọ yàgì sọ fún ẹ. That thing which only God can do. Pé ohun kan tó ẹgbọ́n lọ́run ló lè ṣe. He will do it for you on Friday. Òun máa ṣe fún ẹ lọ́jọ́ Friday. Traffic. So you and one means when you are coming to this service. ìwọ àti èèyàn kan túmọ̀ sí pé tó bá ń bọ̀ ní fún ìsìn. you must come with somebody. o máa wá pẹ̀lú èèyàn kan. if you beg him to follow you and he doesn't want to follow you. tó bá bẹ̀ pé kó tẹ̀lé ẹ tí ó tẹ̀lé ẹ. beat him nà wá. carry him on your neck. gbé e wá sọ́rùn rẹ. you must build that person here. o ní láti mú ẹnìyẹn wá sí. because the person will be thankful of God that he has come. torí inú ẹnìyẹn màá dúdẹ màá dúpẹ́ lọ́lọ́pọ̀ ń because the favour that he will receive and you yourself you will receive double favour. torí ojú rere tó máa gbà títí wọn náà máa gbà. so don't come and tell us that uh, he, he doesn't want to come. máa sọ pé kò fẹ́ wá o. carry him. gbé sọ́rùn. beat him well well. nà no, kó máa gbé bọ̀. carry him on your neck. gbé sọ́rùn rẹ máa gbé bọ̀ you and what. ìwọ àti ènìyàn kan. you and. ìwọ àti ènìyàn kan. say it loud you and. ìwọ àti ènìyàn kan. that's it God will help you. amen and each time you are coming. nígbà tó bá dẹ̀ ń bọ̀. bring something you can eat. mú nǹkan tó bá lè jẹ wá. whether sweet. bóyá sweet biscuit. biscuit or pounded yam. or pounded yam. because ó máa jèrè àdúrà yẹn. amen. We will reap good harvest in that prayer section. amen. so wednesday. ọjọ́ wednesday. the prayer point there is for What? Family issue. Say it loud. Family issue. Thursday morning. Blessing. Walk. Work. Jẹ́ kí n Thursday morning. Thursday evening. Friday Fiji. Only what God can, oh, what God only can do. Ohun tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè ṣe. Ọ̀rọ̀ yẹn ti dé sí ìpè àfọlọ́run nìkan. Ọlọ́run dẹ̀ ló wá ṣe. Jésù Olúwa wa so after the grace. lẹ́yìn orí ọ̀fẹ́. I think the ushers and the pastor. Eh, every day. gbogbo ọjọ́. Wednesday, Thursday, Friday. Wednesday, Thursday, Friday. I should bring somebody. bó ṣe mú yàn wá. The pastors will be available. àwọn pastors máa wà. to pray for you and that person. láti gbàdúrà fún ẹ àti ènìyàn yẹn. every person that brings somebody. gbogbo ènìyàn tó bá mú yàn wá. they will prophesy into your life. wọ́n sọ àsọtẹ́lẹ̀ sáyé and you will see wonders. pàdé rí ìyanu. and if pastor himself ti pastor fúnra rẹ̀ bring somebody tó bá mú yàn wá that is double favour ojúre méjì nìyẹn. the person will receive prayer also. ẹni náà wàá rí àdúrà gbà. this is not a joke. kò ń ṣe ẹ̀yẹ. this is the plan of God. ètò ọlọ́run ni. to bless you. láti bùkún fún ẹ. this thing is being arranged because of you. pé ọlọ́run gbẹ́tò ìkàlẹ̀ nítorí tirẹ̀ ni. don't disappoint God. má dojú ti ọlọ́run. you and one. ìwọ àti èèyàn kan. bring somebody when you are coming. gbé èèyàn kan wá tó bá ń bọ̀. if he doesn't want to come carry him. tí ó bá fẹ́ wá ìwọ ṣáà gbé e. You must follow me to church. Ah, you. If you don't want to take with me, I will force you. Follow me. God bless you. Amen. So after the service now, lẹ́yìn sing. the ushers. àwọn aṣọ náà. distribute the water Thank you for listening to this powerful field message. For prayer and counseling, call zero eight zero double three zero seven two nine three. Join us every Sunday by 8:30 a.m. at 1 stroke 3 Samuel Ajakai Street beside Total Filling Station, Abulegba, Lagos. Stay blessed.